lẹ́yìn tí ọ̀dọ́ ọpẹ́ fún Allah àṣì ọ̀sálàtò fún anáwó Muhammad sallallahu alayhi wa sallam anábì tí ọlọ́wọ́ bá gbé dìde olè máa jẹ́ ìfẹ́ àti àánú gbogbo àgbáláyé kí ọ̀sálàtò náà máa bá wọn ara ìjẹyà nábì àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fún ma di ọjọ́ ìgbéǹde àtìyá. lẹ́yìn náà a máa tẹ̀síwájú insha Allah ta'ala lórí àlàyé tíra tẹ̀lé náà. eléyìí tí í ṣe ọmọ tó káfíńtà tí a máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ nírúfẹ́ ọjọ́ ìní láti máa fi kọ́ ẹ̀kọ́ nípa àwọn ìdájọ́ tó so papọ̀ mọ́ ẹ̀sìn wa kọ́lá subhanahu wa ta'ala kó má ṣe àfọwọ́ ní àgbọ̀yé ọlọ́run níbi tí àmọ́ àdọ́lé lò onáni bá bọ́lẹ̀ mọ́sù àálẹ̀ kúfàyè bá bọ́lẹ̀ mọ́sù àálẹ̀ àálẹ̀ kúfàyè oníbàbù láti máa sọ̀rọ̀ nípa alimọ́sù àálẹ̀ kúfàyè agbọ́rẹ̀ kan nínú tí islam mú wa òun náà ní agbọ́nrin nígbà tá a bá wọ àwọn nǹkan tá a máa ń wọ̀ sẹ́sẹ̀ kan tí yóò bo gbogbo ẹsẹ̀ wa má bi kókósẹ̀ wa méjèèjì òun là ń pè ní alkhuf tí nǹkan tó dàbí socks tá máa tún jẹ́ ìbọ̀sẹ̀ tó náà máa wà ní ipò rẹ̀ bàbá wa fẹ́ ṣe ìmọ́ra èyí tábí wa bọ́ ṣọ́ọ̀ṣì yìí lẹ́sẹ̀ tàbí tá a bọ́ kókò tá a máa ń wọ̀ sẹ́sẹ̀ yìí tábí wa bọ́ wa ní ìdí ká bọ́ ọmọ a sì fẹ́ ṣàlù àlà àákùn wa bùkátà sí káfọ́ mi pa ìta wọ̀ sẹ́sẹ̀ náà ọ̀nà wo la wá máa ń gbé gbà òfin wo ló dé kí sì ní ẹ̀kọ́ rẹ̀ eléyìí náà ní ti afẹ́gbéyẹ̀wò lónìí insha allah ta'ala ọwọ́ àgbẹ̀ owó ọwọ́ àgbẹ̀ lọ́wọ́ bá wa màá máa sọ̀rọ̀ náà nù ọ̀rọ̀ tí òjò mọ́tọ́ lọ́wọ́ tí òjò mọ́tà nẹ́bí ọlọ́run dákun máa ṣàṣọ wa mẹ́tò pẹ̀lú wọn jáde ọ̀rọ̀ ìfẹ́ nú àfa àti bá ń dánilẹ́kọ̀ọ́. olú kọ́kọ́ sí àgbákòbí bẹ́ẹ̀ ọlọ́dà má mẹ́jọrọ ó já sọ̀rọ̀ pẹ̀lú wàlíkùn sọ́lá àbúrò ọlọ́dà sàṣì ọ̀rọ̀ wa ní tí ó ṣe déédéé kọ́ ọ̀lá kọ́ọ̀lá sóró kọ́ọ̀lá sàhábà olùwàlú wọn tààlà àlẹ́ sẹ́m. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala man la nabiyya ba'da babu al-masih ala al-kufar عن المغيرة بن شعبة رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأهويت لأنزع خفي فقال دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما عن حذيفة بن اليمان رضي الله عنهما قال كنت مع النبي صلى الله عليه وسلم فبات وتوسط ومسح على خفيه مختصرا àwọn àdéhùn méjèèjì ó ní abẹ́ fi ṣe àlàyé ọ̀rọ̀ ní báàbù bùtàdé wọn náà ní báàbù masuhi ọ̀hánà fẹ́ẹ̀ ẹ̀rí lára dáadáa tí Islam tó mú wá àti lára ìrọ̀rùn má ìbẹ̀kù tó wà nínú ẹ̀sìn wa yìí òun ni pé ọ̀rọ̀ kọ́tọ́lọ́wọ́ bá náà sọ fún ọ́nà kùránì olùwàlúwà náà yà á nà àlẹ́ ìkùn fìdí ní ṣáà ọlọ́lẹ́sìn dáa ní ọmọ ìṣe ààfin tí ó dàbí ìlera ààfin fún ẹ̀ tó ń gbà tó ń gbà sí pé kò sí ìnira nínú Islam nígbà tí yàrá bá wá di pé Islam mú nǹkan kan wá kò gbọdọ̀ rí gẹ́gẹ́ bíi pé Islam fara lò ó ẹ̀yìn kò sí ìnira nínú Islam tá a wá wòye èyí sọpọlọ tèmi lèébì wá gbé kalẹ̀ pé tọ́ tẹ́lẹ̀ lè mọ́ ní wá lára ẹ̀jọ̀ àpẹ́kùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ni máa ń lo wá lára ẹja àjọkù mẹ́ là èyí tí ń da ẹ̀rú mẹ́rù mi lọ́wọ́ òmù torí àgbọ́yé tíọ́rì tó kàn gbọ́yé ni pé wà má gbà áná àlẹ́ ikú ń fi dé lè ṣàwọ̀ ọlọ́run láà bínira fún nínú ẹ̀sìn lórí pé àbínira fún nínú ẹ̀sìn owó bá gbé sọ́dọ̀ ara rẹ̀ gbogbo tó bá ti lè bẹ́ fíìlì nira àtẹ́wẹ́ adẹ́fẹ́ ti sára Islam tá a bá tú ọmọ ànájú adámọ́ lẹ̀ bẹ́ẹ̀ kódà ààrẹ ni tí òun mọ̀ sí rẹ̀ ayé ẹ̀fọ́ ni jẹ́mọ́ ààrẹ tí o torí bá ti ń sọ ìró yìí ó ti dàbí kó rọ̀ wọ́n lọ́rùn òfin mi lọ́rùn kó rọ̀ mí lọ́rùn yìí ààrẹ ni tó ti pé nínú tó rọ́ lójú láyé oníjìnnì ó ní ìwọ̀ lọ téèyàn bá bá àwọn oníṣẹ́ ọwọ́ sí díẹ̀ ẹ máa rí pé nínú tó níṣẹ́ ọwọ́ ò mọ́ complain ó lẹ́bi kọ́gọ́rọ̀ wọn bí kán máa dànù pọ̀ wọn bá ti fẹ́ kí fájúlì tó wá ti bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí gbogbo orun tó kù ó lè lo dagun mẹ́wàá lẹ́ kótó máa dàn gbogbo ẹ̀ sòkè ìṣọwọ́ ọmọ àdínábì ádámà ó ní yóò fi lù ú fún ara rẹ̀ pé eléyìí ṣárọ̀ ju àmẹ́ eléyìí fẹ́ mú ìlera dání eléyìí náà ṣárọ̀ ju àmẹ́ òun náà fẹ́ mú ìlera dání sálà táàbù wọn pé ìnira ó ní díkẹ̀rí àgbẹ̀gbẹ̀ bá rí gẹ́gẹ́ bí ìnira. ìdárẹ̀ fi máa gbé àgbékalẹ̀ pé a ṣèrí àṣẹrí àmọ́ ṣe ìrọ̀rùn fún wa ìrọ̀rùn kan màrí mú yìí ẹ̀ á ní ìrọ̀rùn náà ìrọ̀rùn tó ṣe pé ṣẹ̀yà náà ni yóò ti mú ara rẹ̀ ni. a ní gbé ẹ̀sìn yóò fẹ́ nira fún ọ máa wo gbogbo tó bá ti rọ̀ ẹ́ ní tààbá tó àwọn èèyàn lẹ́sẹ̀ tó bá rọ ọlọ́run sọ̀rọ̀ pé ìrùn lásán sálà ìpè ọmọ anábì adámù ò ní gbà rẹ̀ rọ̀mọ̀dán lò àbí kìjà rẹ̀ lẹ́sẹ̀ tó máa sọ pé á dáa òjè àkọ́rí kò jẹ́ ní lára rárá bẹ́ẹ̀ kò sí. a pé ní ẹ kí tá a fẹ́ gbà ní yóò fà pé yóò pa àwẹ̀ tá a fẹ́ gbà yóò fa kí òǹgbẹ́ ó máa gbẹ̀yìn tó òǹgbẹ́ bá ń gbẹ̀yàn ìdẹ̀kùn ló bá dé ní àbí tó bẹ́ẹ̀ jọmọ́ nira díẹ̀ díẹ̀ ó lè bẹ́ẹ̀ jọmọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ́ tí a rí ìdí nira yẹn lọ́dọ̀ wa yẹn ìdí tíṣẹ̀ ìyá òṣè gbé ìrọ̀rùn nìrí wa lọ́wọ́ fúnra wa nù tó rà á di dàkúdà á sì di aláìní títẹ̀ ní àwòfẹ́ tẹ̀lé àná ni ó sọ fún ara rẹ̀ pé wọ́n dàbí ní ilé lára ẹja yọ̀ǹda eléyìí eléyìí ẹja amójúgbò mẹ́rin tẹ̀lé àná máa yọ tó bá fẹ́lẹ̀ èyí títẹ̀ ní àwòfá ti wá yọ ọ́ lẹ̀ ìwọ lè máa wá rí ní ìnira èmi náà lè máa rí bẹ́ẹ̀ o amọ́kálà bá mọ ìdíjọ́lọ́run ṣe gbé nǹkan táwọn rò ní ìnira nìkalẹ̀ àbọ̀ tóbi jíjẹ́ fún wa wà nù ṣe àtàwọn èèyàn lẹ́nu ẹjọ́ tó bá rí obìnrin mùsùlùmá láwọn ti táàjù wa tó wọ jìnnìbáàbù ó tún mú nìkan ó tún dáàbò ojú rẹ̀ ẹ wá wẹ ni ọ̀hún kò tún wá sí ìlọlé ọkọ òjò ọmọ eighteen nineteen lọ ó ti lo jìnnìbáàbù ó ti lo nìkan ó dá ètò ìjábòjú gẹ́gẹ́ bí ẹ̀sìn ọlọ́run ti ń bẹ nínú Islam nínú Islam ní ká lu nìkan bù wà. àfa tó bá ti ní kò sí nínú ẹ̀kọ́ Islam afa nìyí o máa ti sọ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba lò sí yé débẹ̀ ló fà á. etí o bá ti yé yẹn àìmọ bú yẹn sí ayé ẹ̀kọ́ kò yé ni àwọn àsọmọ pé eléyìí tó dá sí ìkọjé kí ni kò yé ọ. tọ́ àwọn arọ́bọ̀bìnrin mùsùlùmí tó wá gbọ́ yébẹ̀ pé lára ẹ̀kọ́ ìsìláàmù ní ká lómi tọ́ bù wà lò kò sì sí ìrọ́kọ bẹ́ẹ̀ àbí kò tiẹ̀ sí ìlà lásìkò tí ó fi ọkọ̀ lọ. sẹ́yìn pé báwọn èèyàn bá rí wọn kí ni wọ́n máa wí wọ́n ṣe fara nira rẹ báyìí. kódà amárẹ́ tí máa ń bí àwọn ìyàwó wa pé ó ru inú yín ni. sọ́mà tó wá rí ibi òtútù ikú olè bàbá rẹ̀ tójú tí wàá lọ ń da nìkan gbogbo wọ́n wá ní a ìwọ ọmọ ìṣe ọ́sì rí ọkọ̀ fẹ́ báyìí. sọ wọ́n mọ̀ wo bí ìgbà tó ṣe pé ń fún ara rẹ̀ tí a bá wo lọ́ọ̀kan nù lèyàn ti máa rò pé ìnira ni àmọ́ bí èèyàn bá wo tíṣẹ̀ rí à tó sọ lára ọmọbìnrin tóbi ní àfikán máa da gbogbo ẹ̀ bójú tí ibi ń sọ bá nàbí ké yá ayóhà nàbí qul li azwajik wa banatik wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin tábà wo tó lọ́wọ́ ọba wa sọ tó fi gbófin nìkalẹ̀ pé ànábì sọ bá àwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ lóbìnrin àwọn obìnrin àwọn mòmí ní òdòdó lọ́mọ wọn ni níyàwó wọn ni lẹ́gbọ̀n wọn ni tó ṣáájú obìnrin náà yòdì ní ìrìn àárẹ̀ yìí náà ń jára bèbè olúwa ní sọ fún wọn pé jù bá bu aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ wọn kan wọ̀ ọ́ kúkan lẹ̀ dáadáa dáàlìkà àdẹ̀nà àyè ọ̀rọ̀ fúnná fẹ́lá ìkùlẹ̀ yìí ẹ̀wò tẹ̀lé àwa sọ wa tẹ̀lé àní dáàlìkà èyí tá a ní kí wọ́n máa wọ aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ tí ó tóbi lára tí ó kanlẹ̀ o àdìná ayé ọ̀rọ̀ fúnná ó ní tó súnmọ́ jù káwọn èèyàn fi dá wọn mọ̀ yàtọ̀ mọ́nà ayé kúndé yìí níjọ́ tí wọ́n bá ń rẹ́pù gbogbo obìnrin wọn ní máa rẹ́pù wọn mọ́nà ayé kúndé yìí níjọ́ tí wọ́n bá ń fi ìlọ́kulọ̀ lọ gbogbo obìnrin wọn ní máa fi lọ ìrù ẹ wá wo títẹ̀lé aṣọ yìí nígbà táà náà mọ̀tò tá a ti bára wa ewu wo jìnnà ti ń lọ́ra yìí jìnnà ni wá bẹ́ẹ̀ di pé àtàfà àti sọ gan-an yóò kàn máa ṣe wá àti wù ẹ̀rí ọkàn ó máa jẹ òyìnbọn tó máa yí bẹ́ẹ̀ nígbà tó lọ́n títì tọrọ ọmọbìnrin lè yí tó wọ pátálá ọ̀rẹ́ lè yí tó tú gbogbo àyálẹ̀ ọ̀rẹ́ lè yí tó pé òun gangan múra ní múra iye pé wọ́n bá ní ká béèrè lọ́wọ́ èèyàn pé kí ló múra sí èsì ẹ kápọ̀ ní pé ó múra nímúra pé ẹ̀dá kan wá bá mi lò ìmúra sí mi mú jáde lò níwàá ìlú kọ̀dẹ̀ múra bẹ́ẹ̀ bóun ṣe bí jọ́ọ̀mù lásán ni tàmọ́dúnú lòún kápú tàmọ́dúnú tàmọ́dúnú òun lòun ò mọ̀ pé amáǹkan ọkùnrin tí ń bá ti ń rí onímọ̀ fóun ṣe fìdí ìjọkùnrin mi yóò mọ̀ dojú ọkùnrin mi ẹ wá àwọn kéjì tó wá kọ́ ìtàwà nínú ẹ wà máa rí pé bá a ṣe ń rí pé bìnà ti wá balẹ̀ tẹ́lí pé kíní ìní tí wá ń kò ní ká tó máa pè ní bìnà nìkan náà àti nǹkan yẹn ti wá di pé orí àwọn èèyàn ti wá yí pẹ̀lú ẹ̀ ẹlẹ́lómi yóò láàrọ̀ ohun òun mọ́ náà ní ọmọdún mẹ́jọ ọmọdún mẹ́jọ ìmọ̀ sí mọ́lẹ̀ ọ̀tọ̀ làwọn pé ó mọ́ tó ń ti ọmọ obìnrin kékeré mọ́lẹ̀ tó lọ́ òṣìṣẹ́ pé kó mọ̀ bá nílẹ̀ gbogbo tó ti fojú rí bí ó sì níbi bí ó ti paná ṣáwà rà rẹ̀ kí ló mú alọ́ gbóbi ìlé pé káwàá máa wo nǹkan níwò nira òǹkọ́ láti gbé dájọ́ kalẹ̀ títọ̀ ó yá gbé nira kó fún ara rẹ̀ ṣẹ̀rí àná sọ pé eléyìí àbùkù yóò nira rẹ̀ ká kú abẹ́mu sì jẹ́ gbogbo yìí èyí ò jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lórí abẹ́rin tó gbá abẹ́rin àárí bí ẹ̀sìn wa yìí alhamdulillah ẹ̀sìn rọrùn wọn ni ẹ̀sìn tó rọrùn dáadáa tó sì rọrùn yáyá òun náà ni ẹ̀sìn Islam pé ò bá gbàgbọ́ yé rẹ̀ oníkójú kó jẹ́ pé àbá ti gbọ́ lágbọ́yé èyí ó mọ àwọn nǹkan tí Islam mú wa dáadáa. ẹ wá rí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ rẹ̀ náà láti kọ́kọ́ kẹ́kọ̀ọ́ lórí ibi tá a fẹ́ kọ́lé o ìpìlẹ̀ tálùkùrá ní ti sọ fún wa ni pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal yawmal akhir zakara Allaha kathira ìpìlẹ̀ tálùkùrá ní sọ fún wa alukùrá ní tó yé wa ìpè ìǹtí ń bẹ fún yín lára ànábìwá Muhammad àwòkọ́sì dáadáa tójú ọ̀tí pé tá ànábì bá ti ṣe àmọ́ ọ̀kọ́sì o nínú tá ànábì wá ṣe lóbi lọ́lẹ̀ òun náà níbi tá a tó lé nínú. المسح على الخفين ففوى الصحابي الجليل المغيرة المغيرة ابن شعبة قل له بيبوا حديثي قل له كنت مع النبي صلى الله عليه وسلم في سفر كنت مع النبي صلى الله عليه وسلم في سفر المغيرة بن شعبة قلوهم بقلوا النبي صلى الله عليه وسلم في سفر يبير فأهويت لأنزع حسين فأهويت إمير يا جدوى يا شكور واتو àbí ká láàrin nábì tá a fẹ́ sàlù àlá wọ́n ti wá gbómi wá ànábì ti fọwọ́ ànábì ti gbẹnu ibi ànábì tí wọ́n ń sọ fọ́ sàlù àlá lọ́wọ́ yìí Al-Mughira ibn Shu'ba ó ní fa ó lé mi bá bẹ̀rẹ̀ síbi ẹsẹ̀ ànábì ìbẹ̀rẹ̀ mi ti ní pé lè àrùn jẹ́ akọ̀fẹ́ yìí ike awọ tánàbí wọ̀ tẹ́tẹ́ táǹkì ní òkú èyí máa ń jọ bí bàtà a máa àwọn ọ̀dọ́ ní ètí wọn mọ́ wọn náà láwọn òjò wa tóyẹ tó tẹ bá délẹ̀ lárúbáwá dáadáa ẹ máa bá lẹ́sẹ̀ àwọn ọmọ lárúbáwá tó pọ̀ ẹ bá dáadé àwọn tí wọ́n ń gbọ́ súnmọ́ yìí náà ẹ máa bá láàrin wọn lẹ́kọ̀ọ́ kan àmọ́ lè ní èmi tuntun rí lẹ́sẹ̀ àwọn àwọn ọmọ gbọ́ ìjà tó tẹ̀sí wọn náà àwọn náà ti wọ̀ yóò náà òye báwọn yóò ní nǹkan máa ń pamí lẹ́kọ̀ọ́ wọn pé áá ah, gbogbo ah, jẹ́jí ìṣe yìí ẹ̀yìn tí wá dẹ̀ ṣe gbogbo súnà náà ẹ̀jọ̀ àfàníyàn kún ló kù àmọ́ àìfàníyàn kún tán àfàníyàn kún kò ní jẹ́ wọn ní ládà ìkọ́sí bí awọ báyìí ló ṣe àmúmọ́ fẹ́lẹ́ yóò ní tí yóò máa fi tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ yóò máa fi tẹ́lẹ̀ níbẹ̀ ìwà máa ń sábà kọjá àkókò sẹ̀ èmi èdè dáa ní ojú èmi èdè dé òkè kókó sẹ̀ díẹ̀ tọ́ nítorí wá wà nípò rẹ̀ náà tí ó ní ìdájọ́ yìí òun náà ní sọ́ọ̀sì wà àtàwọn tó bá tó sọ bẹ́ẹ̀ lápadà bẹ́ẹ̀ ló bá ń ṣe àwọn abọ́dọ̀ bá gbà wá láyé. sọ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kúkú ló wá wọ̀ ọjọ́ náà kì í ní sọ́ọ̀sì ó ní pé bàtà tá a sì ní nǹkan bí aláwọ̀ rẹ̀. Al-Mughira ibn Shu'ba ó lóun wá bẹ̀rẹ̀ síbi ẹsẹ̀ ànábì pé kóhùn ó bá ànábì bọ́ kúkú lẹ́sẹ̀. ó níbi òun ti dẹ́nu bá ànábì bọ́ gbólóhùn tó wá sẹ́yìn lẹ́nu ànábì ni pé dáàhùmà dáàmàdá dáàhùmà ó là ànábì ni á ah, ti méjèèjì lẹ̀ mọ́wulẹ̀ bọ́ lẹ́sẹ̀ ni alábìíní ìdí tí mo ṣe ní ọ̀sìn mọ́ bọ́ lẹ́sẹ̀ mi ni pé torí pé ìgbà tí fi wọ kúkú méjèèjì yìí tẹ́tẹ́ mo wọ̀ ọ́ tó fi wà nínú ìmọ̀ra ni ìyẹn ni pé ẹsẹ̀ mi méjèèjì ti wà ní mímọ́ mo ti ṣàlùwàlá kó tó di pé mo wọ kúkú sí ẹsẹ̀. bàmá sáà alẹ́ ìtumọ̀. ó ní sáà tẹ́lẹ̀ wá sí pé bàmá sáà àlẹ́yìnmá anábìkan wa mú ọwọ́ rẹ̀ ọwọ́ ni ó ti wẹ́ẹ̀tì ẹ̀ lómi anábì wa fọwọ́ àlẹ́yìnmá ó wá fi pa òkè ṣọ́ọ̀ṣì lè báyìí. àdìbì ó jẹ́ àrílẹ̀ pé tọ́ adẹ́gbẹ́bí yẹn bá ti wọ nǹkan tẹ́tẹ́ kò nídìí gbọ́ ọmọ kò ó ti kí gbogbo ọmọ ìsìláàmù ló mú wá fún ayé bí ìrọ̀ amọ́tẹ́rì ìdájọ́ yìí ó ní májẹ̀mú ó sì lófin àmọ́ká tó ké májẹ̀mú ká ké òfin rẹ̀ ọ̀rọ̀ tẹ́rí yìí fífi tí dájọ́ gbé wá báyìí kò jọ mọ́rọ̀ àfíńdà àmọ́ àwọn àfa wọ́n ti wá kì wọnú àkídà ṣe pé lára tí ó dájọ́ pé mùsùlùmí rẹ̀ gbádùn onígbọ́n gbàdájọ́ ìwọlé àìgbàdájọ́ ìwọlé rẹ̀ bọ́ bá ilé takò nítako pé kò sí nínú ẹ̀sìn ojú oníbídí àdéhùn ọmọ mi wọ́ ìlójú orí bẹ́ẹ̀ ó ní pé ó ti wà nú àwọn mọ̀sá èbùdó ti pé ìṣàrọ̀ ìṣẹ́lá àfòfin ìhà bẹ́yìn ahàlì sunnati wa ahàlì bidà ó ti wà nú àwọn ọ̀rọ̀ tá a fi mọ́ mọ́ àfá súnná àtàfá onífẹ̀ẹ́nú torí àwọn àfá onífẹ̀ẹ́nú àwọn takùdájọ́ àtàkùdúró bí àwọn ṣíà àwọn àrọwáàfẹ́ àti àwọn wọ́n takù yẹnyẹn bí wọn àmọ́ àwọn tá à ń wí yìí nínú àwọn tí ìjẹ́ mùsùlùmí wọ́n jìnnà tẹ́bítẹ́bí ìwọ́n wà ọlọ́dà kan ti wá bí wọn ọlọ́mọ sì já jọ wọn láéláé nínú àwọn ẹgbẹ́ wa máa ń fẹ́ kí ìbọn lórí tó takò wọ́n máa ń fẹ́ kí Al-Imam Malik ibn Anas rahimahullah a máa ń ló dàbí pé àwọn ará tó lóun lè dé náà lọ́dọ̀ ìbọn Malik àmọ́ àwọn ọmọ kéwòn mọ́ Malik gẹ́gẹ́ bí abu abdulbar àwọn ibi na abdulbar abu ubar kéèké nú àwọn àgbààgbà ẹni tó ti pé nítorí bá sọ pa ìmọ̀ọ́mọ́ lè fi ẹfarati wọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn yóò ló ní kíní jẹ́ bẹ́ẹ̀ pé lóòótọ́ ara wọn ẹ̀ ń kó tiẹ̀ bá bá àwọn sọ bí àbákùn lálàáfíà. ibn abdulbar àwọn wa ní tó rí rẹ̀ ní pé ìmọ̀ọ́mù mọ́lì kí náà gbà wọlé kódà àwọn ti sọ àwọn tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ pàápàá ọlọ́mọta fún alágbọ̀n yìí rẹ̀. àmọ́ àwọn sàbí àdẹ́gbọ̀wá Muhammad tó fi jẹ́ àwọn àfáà tó ń wá lẹ́yìn nínú àwọn àfáà ìsìláàmù tó dúró àfáà gidi èyí àtẹ́lẹ́ sáfù níbi ọ̀rọ̀ dájọ́ yìí àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì nígbà bá ti mọ ilé ìbẹ̀rẹ̀ ni pé àwa gbọ́dọ̀ wá gbà wọlé gẹ́gẹ́ bí mùsùlùmí nígbàjọ ìwà láàbù fi ṣòro ọ̀nà fún wa ni wa májẹ̀mú tó dé májẹ̀mú tó dé ìyá wa gbọ́ yé nínú àbíbù yẹn náà ẹ̀rí kéka tí alùmọ̀bí irọ́ tó bẹ̀rẹ̀ sí ànábì pé kóhùn máa bọ́ kúkú lẹ́sẹ̀ rẹ̀ kí lànábì sọ fún dáhùnmá ànábì ni ó fi lẹ̀ ànábì wa nípa ìnì àdókọ́lù túhùmá tọ́ ìdí tí mo ti ní ọbí lẹ̀ ní pé ìgbà mo fẹ́ wọ méjèèjì sẹ́sẹ̀ mo wọ lẹ́ni tó wà nínú mara adájọ́ má jẹ̀mú tó de pé èèyàn wọ sọ́ọ̀kì sẹ́sẹ̀ èèyàn wọ kúkú sẹ́sẹ̀ tí ó fi wájú láǹfààní kó kàn fọwọ́ pa nígbà tí ó bá tàlù tí ò ní ní ìdí ni pé kọ́ ọ tó wọ sọ́ọ̀kì yẹn ọ́ kọ́ tó wọ kúfù yẹn ọdí wọ́kọ́ ti àlùwàlá tọ́ọ̀sì níbọ̀ padà torígbọ̀ bá ti wọ́ ọtí wọ́ lò ìyẹn ni pé yẹn fẹ́ jáde lè rẹ̀ láàárọ̀ látọ̀gbọ̀ kó tó ó sì fẹ́ wọ tẹ́kù tẹ́tẹ́ ẹgbẹ́ bí mùsùlùmí tọ́ fẹ́ rí ìdájọ́ ọ̀rọ̀ rò yìí lò májẹ̀mú ni pé kọ́ tó kú olé ọkọ̀ọ̀kọ̀ ṣe àlùwàlá tọ́ọ̀fọ̀ ẹsẹ̀ tọ́ọ̀fọ̀ gbogbo ẹ̀ ọwọ́ àfọ̀ ẹsẹ̀ tán ọwọ́ àti ṣọ́ọ̀tì bọ ẹsẹ̀ táàbì ní kúkú náà lọ bẹ́ẹ̀ wọ̀ jáde ọ ṣẹ̀ṣẹ̀ wá wọ kúkú náà ṣẹ̀ṣẹ̀ ilé ìjẹmájẹmọ́ alákọ̀ọ́kọ́. ìdí ni pé gbólóhùn táàbì níbi ìṣọ yìí pé ta ìní àdìkọ́lù tó máa sọ ìrọ̀pẹ́ àgbọ̀ yẹn bẹ̀ pé ajá sí dé kálà nẹ́bí òwò méjèèjì lẹ́ni tó ti kọ́kọ́ ṣe ìmọ́ra tó sì ti fọ ẹsẹ̀ méjèèjì ṣáájú kó tó wọ̀ ọ́ ni ajásẹ́ kò bá jẹ́ pé ànábì ó bọ̀njọ́ náà bí alùmọ̀fí lọ ti fẹ́ bọ́ lẹ́sẹ̀ rẹ̀ àmọ́bọ̀ ṣe kó ti lo ìmọ̀ra tẹ́lẹ̀ òwúlẹ̀ bọ́ ọmọ eléyìí jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ láàkọ́kọ́ gbọ́yé nínú ọ̀rọ̀ nígbà bá wa gbọ́ bẹ́ẹ̀ àgbólóhùn táwọn nábì lò pé fa ilé adọ̀kọ̀lùtù máa pa ọ̀hìn rọ̀tì àwọn afá wa yọ fílẹ̀ gbàjáde. ní bóò láti wá gbé bóò láti ti gbọ́ yé ọ̀gọ̀ onímọ̀ wa máa gbọ́ yé wa pé àgbọ́yé táàbì gbọ́ yé ni pé àwọ̀ méjèèjì náà ni ká tó bẹ̀rẹ̀ sí ní láǹfààní àti lè máa fi ọwọ́ pa ìbọ̀sẹ̀ àti tó bá tá a bá wọ̀ tẹ́tẹ́ lọ́dọ̀ nígbà bá wá sọ̀dájọ́ yìí báyìí nínú tá a wá gbọ́dọ̀ gbéyẹ̀wò ò ní pé ǹjẹ́ tá a bá fẹ́ sàlù aládìkan ìdájọ́ yìí ó bá lọ àbí tá a bá dáná òun ẹjẹ́ nọ́bà náà awulẹ̀ mọ́wulẹ̀ bọ́ kúfù lẹ́sẹ̀ láti di wọ́ àwọn onímọ̀ wa ni ó hùn ìdájọ́ táwọn wù yìí láàyè yóò jì sí ń ilà filhada fil asghar tó ti wáyé rẹ̀ látọ̀dọ̀ àdẹ́rùwà Muhammad sallallahu alaihi wasallam. gbẹ́dàjọ́ yìí níbi tá a ti máa ń lorú ẹ̀ òní tálù àlá wa bá kàn bàjẹ́ èyí ni sinmi alhada fil asghar pé èèyàn tó àbẹ́yàn wọlé tọ̀ ó tọ̀ tán ó ti ní ìdíkó sàlù àlá àbẹ́yàn yàgbẹ́ ó ti ní ìdíkó sàlù àlá gbogbo yóò alhada fil asghar lòun ìgbàdí gbogbo owó àwọn ọ̀rọ̀ tá dáre tó wá ní ìdíká tún wá ló àlá ṣe láti mọ nílò dájọ́ pé àmọ́ká tó ní ìdíká lọ rèé ni à jẹ́nàbà obìnrin àti bẹ́ẹ̀ lọ torí ìgbà ti wà lọ́dọ̀ àwọn ọkùnrin náà ló wà lórí àwọn obìnrin àfi ká bọ́ kúpù lẹ́sẹ̀ ká ní kúpù láwọ̀ eléyìí súnà tàǹdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam lábẹ́ àdínkù náà ká tó wọnú ìdájọ́ mi lọ àwọn afáwọn amú ẹ̀kọ́ kan jáde wọ́n fi mọ́ ń bá àwọn afáàlù wọn láàrin mọ́ àdínkù Al-Allama àwọn ọmọ wa nínú tẹ̀síìrù làǹtà lọ́bi ṣàlàyé kíra rẹ̀. wọ́n la rí bẹ́ẹ̀ pé àtàwọn àfà àtàwọn onímọ̀ àá máa ń ṣe síbímọ̀ wọn ni. ìgbà ẹ̀wọ̀ pa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìbá ànábì lè bọ́ nǹkan rẹ̀ lẹ́sẹ̀ pé àmọ́ wọ́n fi ṣàpọ́nlé ànábì wa Muhammad. kò sílẹ̀ ìfi ká ṣàpọ́nlé àwọn àfà wa kókó dáa nú ẹ̀kọ́ nù táwọn sàábé náà fi bá ànábì wa Muhammad. Ah, nínú ẹni táwọn sọ̀hábẹ́sì lu ẹ̀kọ́ pẹ̀lú àwọn ah, lu ẹ̀kọ́ pẹ̀lú ànábì o ibẹ̀ náà ni ìpìlẹ̀ gbogbo kéwù tá a máa ń ké lu tíra tó ọmọ gbọ́ àdáàbù tó wà níbi lẹ́yìn ẹ̀kọ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ mímọ̀ bí ti máa ń bá wọn àbálù ẹ máa bá gbogbo ọ̀nà làwọn sọ̀hábà ni wọ́n yẹ dé ní ọ̀nà ànábì kan abẹ́ kan lẹ̀mù kan ágbà wọ́n wọ̀ yẹ máa kàn nìkan gbìgbìgbì tí a yàrá wà sọ́ọ̀tù nínú ilé kẹ́lìlà aláwọ̀ sọ́ọ́dọ̀ ànábì tí ó bá kan lẹ̀kùn báyìí kò yàtọ̀ sórí èékán náà kò yàtọ̀ sí rí àwọn sọ̀hábì ànábì gbogbo nǹkan náà fi lu ẹ̀kọ́ pẹ̀lú àdìlẹ́nu. ìyẹn ló bá ń dọ́jú kan náà àwọn aláìgbàgbọ́ tó wà pẹ̀lú àwọn sàábé ibi tá àdìlẹ́bí náà wà á tó dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ padà ẹ wá o mo ti ń rìn sọ́dọ̀ àwọn lọ́balọ́ba tí àwọn èèyàn ti ń pa àwọn lọ́balọ́ba ní á wọ́n mọ̀ àpọ́nlé tí ń rí èmi orí ọba àlùkàn tó nílò ẹ̀ ìpìlẹ̀ nu làwọn afáàdàbí wa yọ̀dá ti tẹ̀ pé gbogbo ẹni tí ó bá máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà náà tá a rò páwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwọn àmà lu ẹ̀kọ́ pẹ̀lú àmọ́ bá ti yẹ máa lu ẹ̀kọ́ pẹ̀lú wọn ká tún wọ́n kọjá yìí wa pẹ̀lú àwọn àfáà onígbà àpọ́nlé náà tún gbọ́dọ̀ kan jù gbogbo ẹ̀ gbọ́dọ̀ wà ní kíni o wọ́n tún wọ́n sì àpọ́nlé àfáà àpọ́nlé àfáà níbi ó ti bá wa dé láyé lénìí onílọ́hún ẹlòmíì torí àpọ́nlé àfà torí àpọ́nlé àfà òní pé ó gba débi pé kò gbà pápá àwọn gẹ́gẹ́ tàbí ṣe ìkọjá ìlẹ́lẹ́ ìkọjá àlàyé àpọ́nlé àfà àpọ́nlé àfà ló bá wọn tilẹ̀ ìbá débi pé ewúrẹ́ ilé àfà ẹ ní ẹ̀dàkùn sí ewúrẹ́ ní ìbọ́yọ̀ kéwú ó dà wọ́n bá débi pé èkúté ilé àfà ẹ ní àfà ẹ ní ẹ mọ̀jà kà sí ìbọ́ ìsìláàmù mú ẹ̀kọ́ wá ká ló pẹ̀lú àwọn àfà àfà náà a ti gbọ́dọ̀ mọ́ lò bàbá sì rẹ̀ ni tí ò bá mọ́ lò ẹ̀ mọ́ gbà pé kò gbọ́ súnà lẹ́gbọ̀ Muhammad bàbá lọ́wọ́ náà Al-Qur'an Suratul Hujurat kò sí dọ́là wọn bá fi tàrà ibú àmì ẹ̀kọ́jà pé ẹ̀kọ́ wo lẹ́gbọ̀dọ̀ mọ́ fi bá nǹkan mi lò gbogbo ẹ gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ó gbọ́dọ̀ wà nípò àpàlù so nínú àdìsí náà àkọ́kọ́ yọrọ mi nínú àwọn tá a wá gbọ́dọ̀ ṣàlàyé nínú ìdájọ́ ó ọ̀rọ̀ àtúnlé pa àkànbí west yìí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ púpọ̀ nínú àwọn ẹ̀fà wọ́ọ̀rọ̀ mi ìtàn àmọ́ wa ní kíra rẹ̀ ẹni tí èyí sáré ní àjò tó yẹ pélé ló wà ó láǹfààní àti máa fomi pa ṣọ́ọ̀tì rẹ̀ àbí kúkú rẹ̀ kó di di kan àti òru kan èyí tó láǹfààní ti twenty four hours tàbí ká sọ pé láǹfààní fún odidi ìrun wákàtí márùn àwọn ìmọ̀ mi ìlọ́tún gbé gbàgbẹ́ ọ̀ ẹ bá ti pé ní wákàtí márùn yóò ṣe kí yóò ti yé bọ́ọ̀ bá tà ti bọ́ lẹ́sẹ̀ àmọ́ tó bá ti bọ́ lẹ́sẹ̀ tọ̀ ọwá lọ rèé wọ padà lẹ́yìn tó bọ́ lẹ́sẹ̀ sálù àlá ti bàjẹ́ tó bá bẹ́ tún àlù àlá ṣe wọ́ láti wá àsìkò táwọn ó wá lọ bí iṣẹ́ àsìkò òru wá tó mọ̀wùlẹ̀ bọ́ lẹ́sẹ̀ ìsìláàmù ti ṣèrànlọ́ fún ọ kí ẹ ti máa wo kílé kan àkóso ah, mi ọlọ́wọ́n bá ọ ẹni tó bí yàn bá wọ ṣọ́ọ̀tì lẹ́sẹ̀ láti máa bọ́ ọbẹ̀ fi máa fọ ẹsẹ̀ nígbà tí yàn bá ń sàlù àlá tí yàn fi yàn máa ń fìlì bákan èyàn ó fìlì òròjú kan èyàn ó fìlì ìnira bí ẹ̀kan ìnira ìsìláàmù làwùlẹ̀ jẹ́ ọ̀gbọ́n wùlẹ̀ ọdún ṣàlùwàlá ọtún wọ́n tẹ́tẹ́ alhamdulillah másìkò lórí wá tó ọtún ṣàlùwàlá rẹ ọkọ̀ apá ọkọ̀ ẹsẹ̀ ọkọ̀ ogun ẹ̀ tó bá kan pọ̀ ọbẹ̀ fọ ẹsẹ̀ mọ́wulẹ̀ bọ́ sọ́ọ̀tù lẹ́sẹ̀ mọ́ omi wẹ́ẹ̀sì ọwọ́ rẹ fi pa sọ́ọ̀tù ọ̀hún. a wà lò bẹ́ẹ̀ ní patla bẹ̀rẹ̀ lé ní ó tán náà nù ó àmàlù aláàrẹ ò bàjẹ́ torí pọ̀ bọ́ lẹ́sẹ̀ tí lára mọ̀táìlì dáwọn àbá ìdílé rẹ̀ pété ní àbá tí wàá bọ́ lẹ́sẹ̀ sálù àláta ṣe pẹ̀lú rẹ̀ tó ti bàjẹ́ ni ìgbọ́nà àbá wa mọ́ àwọn àbá wa lọ́wọ́ sàbá tẹ́ ọlọ́wọ́ bá bù wọn nínú sì bù wọn náà táì àwọn anìtọ̀ ń bá ní èèyàn wọ tó bọ́ àlábàjẹ́ ẹ̀rí rẹ̀ dà ìmáralé lórí mi wọ́n ní tọ̀ ajá sí pé bẹ́ẹ̀ bá sàdọ̀ àlá tó bomi pa orí ó bomi kárí tán ló bá gbórí bí bá rí bá rí tán bóun pa orí òun ọ́dì ti fárun àbọ̀ sí fárun tọ̀ sàdọ̀ àlá rẹ̀ bàjẹ́ àbá àgbè ìjọba ní ẹ̀ lóòótọ́ àlọ́ àlá rẹ̀ bàjẹ́ tọ̀ ẹ ti wá nílé ọlọ́ba wa kí àwọn afá wa àbá inú yóò ti mọ dùn gbàdúrà ń kásíra áá ah, ah, àwọn afá náà ló a wí ò ní pé bíbọ lẹ́sẹ̀ kò bàlù alátọ ṣe jẹ àmọ́ tó lè àfẹẹtì ni pé bọba ti bọ sálù aláàrin wa bàjẹ́ ó wá dàtú bá ọ̀la ó wá tún sáré wọ̀ padà tọ́jú tí ìdàlù aláàmì ọ̀ lè kọ̀ọ̀sínú o tòrọ̀ ti gbọ́ ọ̀tún àlù aláàmì ìṣe ọ̀tún àtọ̀wọ̀ àmọ́ká ní yóò wá gbọ́ lọ́tẹ̀ ń gbò tún kí ìdá ìtàn ó wá tó dá ṣùgbà ọ̀la jẹ̀mọ́ kí ló tún ṣe báwọn yóò tún gbò láṣùgbà ọ̀la náà tóró didi ọ̀sán kan àti kíla lónìí àwa ni wọ́n bá wa tún ṣe kó lè bá yé wa fún wákàtí mélòó wákàtí márùn mo rò pé ó yé báyìí jẹ̀mọ́ èyí ò dá kọ̀kọ́ káwá lárìnrìn àjò arìnrìn àjò wá láǹfààní tí odidi ọ̀sán mẹ́ta àti kínú jẹ̀mọ́ òru mẹ́ta ìyẹn ni pé ìrun wákàtí márùn-ún mélòó ní ìdáǹfààní mẹ́ta mẹ́tẹ̀ ọjọ́ mẹ́tẹ̀ ẹ̀ta yìí tó láǹfààní sí yìí tí ò bá ti bọ́ ìbọ̀sẹ̀ yìí lẹ́sẹ̀ ní o sáré yẹn travel lẹ́sẹ̀ nínú ló wá wọ ṣọ́ọ̀ṣì jẹ́jẹ́ títí wá nínú ọjọ́ kìíní nínú ọjọ́ kejì nínú ọjọ́ kẹta o sì bọ́ kó lẹ́sẹ̀ gbogbo àlọ́ aláti máa ń ṣe kí mọ́ ṣe kí ni jọ̀mọ́ kó mọ́ bóyá pa bọ̀ kó bá yẹ wá ti lè wá bọ́ lẹ́sẹ̀ kò lè fi pamọ́ yóò tún tún alú àlámì ìṣe yóò tún tún ìmí wọ̀. jọ̀mọ́ ṣé àlàyé ìjà àti ìwúdá ọlọ́run kúkú adé àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀. bákan náà ṣọ́ọ̀fì àwọn àbá gbé mọ́sálà kan yẹ̀ wò àfi táǹpẹ̀ ní kúkú yìí. ètò báyìí lè ti wá yá ń kọ́ tí a ti wọ́n ń rí bí àpẹẹrẹ pẹ́sẹ̀ ẹsẹ̀ tá aláàbò ẹsẹ̀ tí wọ́n ṣe kí ní ó ti yọ ní alápèjúwe ń bi gìrìgísẹ̀ àbí gìrìgísẹ̀ náà kọ́lẹ̀ yẹn tẹ̀mí àbí níbi gìrìgísẹ̀ wá ya àwa ń rí ẹsẹ̀ ṣé a sọ pé irú ẹni bẹ́ẹ̀ tó wù ọ́ tẹ́tẹ̀ kò lè fomi pamọ́ arígbà àwọn àfáà tí wọ́n gbọ́ yí bẹ́ẹ̀ tí wọ́n sì sọ pé à ń lò ó ti yá o kò lè fọwọ́ parọ́ ara àwọn tó ní kálókàn ọ̀rá ya díẹ̀ dákùnrin lásán ní òṣù wàhálà wọ́n ní àmọ́ kálówá kan ọ̀ya púpọ̀ tí e pé ó ti ń gbà lọ́jọ́ bí pọ́ìn ó ti ń tó gẹ́gẹ́ bí owó náírà àbí ìsọ́rí owó pọ́ìn àwọn owó tàbí náírà yóò gbàgbọ́ àwọn wọn náírà fifty kọ́ bọ́ ní tó bá sì dé hàn owó ẹyọ ẹ̀ ẹ̀ jẹun ẹ̀jẹ̀ ìyàrí owó gbọ́ ìwà dáadáa owó ẹyọ tó tó bá ti lọ tún bẹ́ẹ̀ wọ́n nígbà kò gbọ́dọ̀ fipá mọ́ àmọ́ gbogbo eléyìí àwọn àbáwá ní ẹ̀rí rẹ̀ dà ẹ̀rí wo ló dé pé tó bá jọ kékeré tó bá dàbí owó pẹ́ ìdìbò lẹ́sí lẹ́sí rẹ̀ àwọn ìbákọ́ọ̀tù kan sì làwọn tán wí náà tó àwọn àbáwá àmọ́ kò lẹ́yìn àbáwá ibi hajjul andani ṣe àlẹ́ ìràpàtàwà àwọn ní kíní jẹ́bẹ̀ kò bá àfàyà kò bá dùnmọ́ fàyà ìyẹn lè dúró pa nígbà pẹ̀lú àwọn afọ́jọ ìṣọ́ ṣe kúrò Muhammad nasiru bíi alẹ́ ìràpàtàwà àwọn ní ẹjọ́ àwòrán ìdáadáa

sheikh al-Albani alayhi rahmatullah àwọn ni kò sọ̀rọ̀ ní ojú ọkọ ìwé ó kéré ó fẹ̀ lópin ìgbà téèyàn bá sáà wọ nǹkan jẹ́tẹ̀. àbáwá gba imam asawuri alayhi rahmatullah àwọn ni ẹbí wọn lóòrè dára ilé mi. ìjáde mi bá wọ̀ lẹ́tẹ̀ ó wá yà ṣé mo ti yà ó ṣé ẹ sì sọ pé ṣọ́ọ̀ṣì ah, ah, rẹ ti yà ni abẹ́ẹ̀mọ́ bí pé ah, èwo ní bẹ yìí. ṣé ẹ̀gbẹ́ kí la sọ pé kí la àlùjẹ kí ló fẹ́ wé aṣọ mẹ́fẹ́ sọ̀kálì yẹn kàn wé ni wọ́n ló wé nìyí òun kò ní ìdájọ́ sọ̀kálì ṣọ́ọ̀tì náà ló wọ̀ tó kàn ya lẹ́yìn tó ní ká ṣọ́ọ̀tì yìí dìdí wá ya wò á yẹ pé nǹkan sọ náà ló ti wọ̀ ilé nìkan tí a nìyẹn àmọ́ ṣùgbọ́n àlọ́ sáwò rẹ̀ ayé àtúntàlá àwọn ni imsa máa dá àmà yìí sá máa kúfàn imsa máa dá àmà ti máa kọ̀ọ̀tì láti máa bọ́wọ́ pa lópin ìgbà tá a bá sì lè máa pè ní kò ọlọ́run kúkú wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ pé ọ̀rọ̀ náà ó jẹ́ kí iye nìkan kan. bákan náà nínú nta tó wá gbọdọ̀ gbéyẹ̀wò ó ní pé bóòlù àti wa máa ń fọ aṣọ táwọn yìí àbíkù táwọn yìí ó dàbí yàn bá wọ bàtà ṣú tó ti wọ bẹ́ẹ̀ náà láti ó láǹfààní àti gómìnà kí gbogbo ẹ̀ náà ló wọnú ìdájọ́ yìí. gbébò láti fi pa àwọn onímọ̀ aráwọ̀n kan tí wọ́n ní a fi pa òkè ẹsẹ̀ wa mọ́ bí ẹ̀yìn ẹsẹ̀ ẹ̀mà ẹsẹ̀ wa ni ẹsẹ̀ ni irú ẹsẹ̀ wà hàn ẹsẹ̀ wọn wà pa òkè ẹsẹ̀ òkè ẹsẹ̀ àtò lọ síbi ẹ̀yìn ẹsẹ̀ yóò lè jáde gbogbo tí ń jẹ́ òkè bí wa yìí ó láti ó láti pa ẹ̀rí ara àwọn tó sọnù àwọn onímọ̀ àmútẹ̀rí yóò lajú ara àwọn tí wọ́n ní ń hùn ilé ìgbà tá àti rẹ́yìn tó pé lọ́nà ẹ̀ téèyàn bá tó bẹ́ẹ̀ kọjá jẹ àmọ́ yìí tí ó pọ́n dandan tó jẹ́ súnà tàbí ni pé bó bá ṣe pẹ́nu wájú báyìí náà lápá fipá báyìí ó ṣe kí ni yóò jìjẹ kéèyàn láti wẹ́ ti kó ti fọwọ́ sómi kó sì fi pa òkè rẹ̀ báyìí olùkọ́rọ̀ náà yé báwọn ọlọ́mọṣá àti rọrùn kan ọ ọlọ́mọ sì jẹ́ kí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. afáwa Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu wa anhu sahaba sẹ́gbẹ̀ẹ́ látara àgbọ́yé ta wá wípé òkè lábìtàn yìí onílọ̀kánà dínú bí ráàyì oníkálẹ̀sì wà yí bá jẹ́ pé bí ráàyì kálọ́pọlọ láàfin ṣe ni èéjẹ pé tá bá bá mú lọ́wọ́ àtọ̀rọ̀ ànábì ó ní bí ogun abákọ̀ọ́sọ́pọlọ lásán wò ó tó níbo ló yẹ ká mọ́ fọwọ́ pa onísàlẹ̀ ló yẹ ká fọwọ́ pa onítorí pé ìsàlẹ̀ làá máa fi ń tẹlẹ̀ kìí ṣe ókè ẹgbẹ́ ìrùnà àbára ìjọ pé ìmọ̀dólà dínì ọgbọ́ òṣèkínú ọgbọ́ ògbé láti mọ́ ń kọ́ fún gbogbo àwọn tó mọ́ ń kọ́ pọlọ wọn tako nǹkan ló ẹ̀sìn tẹlomi yóò kàn gbọ́ pọlọ rẹ̀ kalẹ̀ yóò ti mọ̀ bí ta pàdé ìjà náà ni ọyọ bá rẹ̀ gbogbo sí nǹkan àyè máa ń kọ́ pọlọ tako nǹkan ẹ̀sìn wa yóò jẹ́ jọ pọlọ oníkẹ́ ń bẹ táwọn èèyàn tó máa ń kọ báyìí ní ìmọ̀ ló dàbí ní ìdáwà yìí ẹni tí ò ní mọ̀ ní ọjà ní àjẹ́ àjẹ́kọ́ yóò jẹ́rú òtó pẹ̀lú ni yóò máa bá yáàdérò yáàdérò ni yóò máa bá ká. lórí nígbà tí ò bá ti ń lo ìmọ̀ ìmọ̀ ní tó bá ti lọ nímọ̀ yájéhù yájéhù lọ́mọdé kí ọkọ̀ mọ̀ tẹ̀lá àwọn akọbí gánà lòrò ọ̀lẹ́jẹ̀lá àbá ẹ̀wọ̀n ìyá agbọ́dọ̀ ló ọkọ̀ ẹ̀bí gánà mùtà tó wá wí àwọn náà gánà mù náà tó wá ń pàwà tó wá ń tẹ̀lé wọn gánà mù gánà mù lè lárúbáwá ẹran ẹran àgùntàn àwọn àfáà wá ń pa àwọn èèyàn tó bá mọ́ ń gba wọn lẹ́ra sílẹ̀ lọ́wọ́ gánà mù ti nínú àwọn gánà mù wà ní ẹjọ́ àmójútó èèyàn tí ń sàánú rẹ̀ ọdún wá ń pè ní gánà mù tọ́lọ́bọ̀ fáwọn ètò àwọn èèyàn náà ni bá ọba ti mímọ̀ nípa ìsìn yìí o wọ́n sì jẹ́rú oṣó ọjẹ́rú ẹran àtàbíẹ́ ìtumọ̀ ọjẹ́ ẹran àtàbíẹ́ ni pé wọ́n bá ti ní ọmọ ẹ̀mẹ́rin wá náà ni wọ́n mọ̀ ní ọmọ májẹ ẹtí wà yóò lágbára tó bá wù ẹjẹ́ ti ń sọ mú mẹ́rin wá wá wọ́n kò sádùá àgbà àmọ́ bẹ́ẹ̀ ṣe tó wá rí ìkúwárí àti àdúgbà pẹ́ran kò sí àdúrà òun nínú Islam kò ẹ gbọ́dọ̀ náà kò sí àdúrà òun tó wá rí ìkúwárí àti àdúgbà ṣe kí ni kápẹ́ran ìjọba ti ń fi ìpẹ́ran lọ́lẹ̀ bí àdúrà ẹ̀fúra ìjọba ti ń fi ìpa tiẹ̀ lọ́lẹ̀ bí àdúrà ẹ̀fúra wọ́n ti mú yáṣẹ́wù yáṣẹ́wù sáwọn nínú tí ẹ̀ bá bẹ́ẹ̀ jẹran àbẹ́ jẹran òun lọ́sọ̀ọ́sẹ́ mo bẹ́ jẹ adìẹ o àmọ́ ah, ọ̀rọ̀ bẹ bá wà yìí yàtọ̀ méje láta yóò sì ní ìdíkà pa ẹran méje àbíkó ní àti méje lójoojúmọ́ àti kàámú dídí ọjọ́ méje ọjọ́ kọ̀ọ̀kan àti gbọ́dọ̀ máa pa ẹran kọ̀ọ̀kan yàmá àwọn àpá àtọmọ ń kan ní àwọn

fàmásàá àríyìmọ̀ wọ́n là nẹ́bí fọwọ́ pa òkè ṣọ́ọ̀kì méje òkè kúkù méjèèjì ọlọ́run kó fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ ṣùgbẹ́ tún ti mú nǹkan rẹ̀ wá nù ṣe ìwọ́tọ̀ ọmọ fọpọ́ lọ dá nǹkan rú mú ọ̀rọ̀ ẹ̀sìn má kó bá lùkì àmà ara rẹ̀ má sì kó bá àgbọ́yé tó yẹ kọ́ ní nípa ìsìsìláà ṣòkólí kálukú wa ká dúró níbi tí ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala tó bá ní ká dúró sí i Eh, àdìsí ẹlẹ́ẹ̀kejì ní àdìsí ìké òfin fásitì ìbílẹ̀ ìyàmáà àdìsí mi nítàn kan tó síwájú ẹ̀ òfin fásitì ìyàmáà ló ti bẹ̀rẹ̀ rẹ̀ ní pé ó ní àmẹ́sọ̀lá àtàlà ìntáhà ilà àtúbà àtọ́ ti kọ́ọ̀mì olóra ànábì tó lọ síbi ààyè kan táwọn èèyàn kan ti máa ń sábà tẹ̀gbé báyìí قال النبي محمد صلى الله عليه وسلم هو أن ففعل أنت يا هكذا كنت مع النبي صلى الله عليه وسلم ففعل أي بكو ní bí ríwáyà ní ọwá ní fàbáàlá kọ́ ìmàní anábi tọ́njọ́ náà lórí ìgbó fàbáàlá kọ́ ìmàní lórí ẹsẹ́ títọ̀ lórí ìgbó àyíkàkú àbí ìdákí gẹ́gẹ́lẹ̀ rí ẹ mùsùlùmí lè tọ̀ lórí ìgbó àmọ́jọ́ náà rà pa ti ṣàlàyé níbẹ̀ láìpẹ́ yìí bí mùsùlùmí ti lè tọ̀ lórí ìgbówó ta rí táà náà bí ṣe ó náà láti rí pé ìbẹ̀rẹ̀ ní mùsùlùmí ti mọ́tọ̀ yóò ló wá pọ̀ jù ìwátọ̀ lórí ìdú agbọ́dọ̀ sọ nǹkan kan kódà aláwọn níyàn tí wọ́n ní kò sí ìdó abdul ní méjèèjì ààrẹ máa sọ pé ká bẹ̀rẹ̀ ló abdul àbí ká wà lórí ìdó ló abdul ìjọ́kàn ni a sọ ni pé ń jọ́kọ̀ bá ti fẹ́ sọ lórí ìdó abọ́ fẹ́ sọ lórí ìbẹ̀rẹ̀ ṣé bí ọbẹ̀ tọ̀ sí mi tí ò lè fa títọ̀ ó ta sí ọ lára padà tí ó bá ti máa ta sí ọ lára padà wo èwo ọdí situation wo lọ lè gbà tí òbí ní tọ̀ ta sí ọ kálórì ìdúró ló yẹ kọ́ ti ṣe ní òbí níta ṣe lórí ìdúró ní abẹ́ tọ̀ sí ní tó jẹ́ bí orí ìyẹ̀pẹ̀ lápòjú rẹ̀ ẹ̀kọ́ orí ìyẹ̀pẹ̀ kò lè ṣe kí ni kò ní fọ́ ìtàn padà èyàn wá bẹ́ tọ̀ lórí táìsì ní ìjọba yóò pọn padà bí ò ní ta padà ká mọ́ dùn bẹ̀rù kí láti jọ lábẹ́rẹ̀ ó ní gbogbo àwọn àyè ìtọ̀gbà ló dé tí wọ́n ṣe láwọn mọ́sálásí ọlọ́mọ́sá ṣe mọ́sálásí tó wà nínú ọ̀rọ̀ rẹ̀ káwa náà rí sí kí o lè àwọn bí àwo báyìí tí wọ́n ọ̀rá gbé bí báyìí tí wọ́n túnmọ̀ láǹfààní àti àtìmọ̀tọ̀ ara àwọn tí wọ́n ní àá ah, gbogbo nǹkan náà láti lẹ́fí ọ̀là púpọ̀ ẹ̀ gbogbo nǹkan náà bá nínú ìsìlámù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wà nínú ìsìlámù a máa kàn gbọ́dọ̀ sọ ni pé ṣé títọ̀ lórí òró rẹ ṣé kò ní ta ètò tí ó bá ti ta padà sí ọ lára yàgbẹ́ kọ́lọ́mọ́tà fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ onídọ́nà gbà náà wá tọ̀tọ̀ yìí fẹ́ fata wá sọ anáwó sábà wà mẹ́ta á aláàkùfẹ́ ó sì fọwọ́ pa sọ́ọ̀sì rẹ̀ méjì ṣùgbọ́n ọ̀pọ̀ àfọwọ́ ní àgbọ̀yé rẹ̀ àwa bẹ́ mú àwọn ìdájọ́ kan náà wá nínú tí ìsìláàmù túbọ̀ aláàyè pa lè fọwọ́ pa láàdẹ bálátọ̀dọ̀ àjẹ́dùwà Muhammad sallallahu ó lẹ́ni tí ó pé lẹ́yìn ìgbà tó débìlà tó tó wáwé láwà ní ó ṣe kí ni jọmọ́ owó láwà ní èyí tó tún mọ́ bí tú láwà ní rẹ̀ ò tọ́ mọ́ dàmú ara rẹ̀ ò kan bómi pàtí mọ́ fọwọ́ parí kan jùlẹ̀ báyìí ṣe kí ni omi pa láwà ní òun yóò sì wà ní ìdájọ́ bá ti fi omi pa ní abàbẹ́ ìlú súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi táwọn afáà náà ti ṣe àlàyé rẹ̀ ní púpọ̀ lóòótọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà lẹ́mọ̀ rí àwọn afá àdéhùn láàbùn nílé ìjọba báyìí eré náà ti sọ̀rọ̀ èyí ò gbọ́kọ̀. ẹlẹ́ẹ̀kejì à ń fi àwọn kéde kan ní àlùjẹbí rọ̀ gbogbo àná ìlú máa ń sí wa ìgbé àbí èèyàn ń dálápá èèyàn lásìdẹ́ǹtì ọwọ́ jóná tí wọ́n wá wé bandage tí wọ́n wé mọ́yàn lọ́wọ́ báyìí tí wọ́n wé tọ́jú wá wé mọ́yàn lọ́wọ́ mí ọwọ́ fẹ́ sàdùn àlá ọwá ya àgbọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run dáadáa ni ọwá tún rọ́mi lè mọ́ rọ́mi lè wà máa jà áńtà àlékún fi dí lè ṣà ọwọ́ rẹ̀ tó ti wé ìtàn náà tó bá ti fọ apá eléyìí alọ́wọ́ ìgbò ṣe ẹ̀kan ní mẹ́ta lọ́la wọ́n ti wá bẹ fọwọ́ tó wẹ́ Islam ó fẹ́ràn fún wa púpọ̀ islam kò sì fẹ́ lera fún wa kọ́lọ̀ mọ́tà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n wa lórí náà náà wé nǹkan sí fún wa apá náà náà wé nǹkan sí fún wa ẹsẹ̀ náà náà wé nǹkan sí fún wa gbogbo mi tó bá wé tí ó sì ṣe pé ó yẹ ká fọ ibẹ̀ nígbà tá a bá fẹ́ ṣe àlùwàlá ẹ kò sí láì fi kákọ̀ ṣe kí ni jẹ̀mọ́ kákọ̀ ọ̀rá fi olùpa kọ́lọ̀ fún wa náà àgbọ́yé rẹ̀ abúlé wa wà ní bá àti àdókò àgbọ́yé àti àdókò ìdúró dédé lójú ọ̀nà islam fún ẹ̀sán àtìbẹ́lẹ̀ ọ̀sán àwọn ọ̀nà àdá ìmọ̀lẹ́yìn وقال من علمه وقدره أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء فلا تشفي أن يكون كل أقرب ويسمع وينكر طيب عن الصحابة يعني مين؟ تفضل ayọ̀ a ní ìjọdé yẹn bá sàlù àlá ìyẹn lè wọ́pọ̀ wọ kan lẹ́yìn ẹ̀dí sọ̀sẹ̀ ó sì àti wá wọ ó ṣẹ̀ṣẹ̀ kejì náà ó ti wá wọ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀rọ̀ tí a ṣàlàyé lẹ́ẹ̀kan bóyá àwa rí oníkú dáadáa wọn ni ọ̀rọ̀ náà wà ó ní pé àwọn onímọ̀ wọn gbọ́rọ̀ yẹ wà mọ́ wọn ní ìlàbù lẹ̀ ẹgbẹ́tọ̀ ṣé dára ti fọ ẹsẹ̀ kan awá kìlọ̀ ní okòó

بعد كمال الطهارة gbọdọ si ti pé ìtumọ̀ pé mara gbọ́dọ̀ ti pé dẹ̀ ní pé a ti ṣe mọ́ra ẹsẹ̀ kíní a ti ṣe ìmọ́ra ẹsẹ̀ kejì àmọ́ súrọ̀ ìdáwà kan béèrè tí mọ́ sí òmìnkọ́kọ́ làwọn kan sọba ìmọ́ torí ìdáwà bá gbé ẹ̀wò ó ní pé ṣáàtú wá kọ ẹ̀kẹ́ yọ kan wá wọ ní tó bá yẹ káwọ̀ sẹ́sẹ̀ wá ẹ̀kẹ́ kejì náà ká wọ nǹkan náà sẹ́sẹ̀ ọlọ́wọ́dà fún alẹ́ àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kò sí ìta àti méjèèjì náà táàdé àwọn tí wọ́n lọ́bẹ̀ inú àwọn onímọ̀ lórí aláwọ̀ obìnrin wọn wọ ìwé náà máa láwọn ọ̀sọ́ báyìí wọ́n máa wọ́n ti lọ àwọn ọmọ báyìí wọ́n dẹ̀ wọ́n ti lè ọwọ́ tó wọ́n ní jẹ́rù yóò náà dalè mọ́wùlẹ̀ mọ́ bọ́ ká mọ́ sí ọwọ́ pa yóò náà kìí dáa rẹ́ni fún oní ti ẹ̀jẹ̀ sórí òní o èyí tó wà tó ní rámbì yóò dúdú káwara wọ́n pa nísàlẹ̀ Ah, àwọn tó mọ́ ń chájì àwọn fóònù mi irú àwọn fóònù tó bá ti kọ̀ nípa ìwọ́n bá fi silent ó mọ̀ kọ̀ ọ̀rọ̀ fún wa ní mọ́sálásí náà fọ́tọ̀ mọ́nì fọ́tọ̀ Okay, sir. Sorry. ọ̀rọ̀ yóò jẹ́ mi lára tààrẹ tààrẹ lọ́gbọ̀n tó ṣe náà tọ́kọ̀ hmm. ok ok ìgbà tẹ́ wọ sọ́ọ̀tù gbà tẹ́ ìwẹ̀ láàárọ̀ yẹn ṣé wẹ̀ jẹ́ nọ́bà lẹ́yìn ṣọ́nà àbíyàn kan wẹ̀ just normal ìwẹ̀ normal ìwẹ̀ kò lẹ́ èyàn lè ṣàbọ̀ alágbà tí yẹn wẹ̀ tán ìyẹn wá wọ sọ́ọ̀tù tẹ́tẹ́ alùpàá májẹ̀mú tá a gbé lẹ̀ lẹ́ẹ̀kan ṣẹ́ni ní pé láà ìgbéyàwó ẹ̀ láàárọ̀ òun kọ́ ní ìmọ́ra tá ànábì sọ sọ́nà láàrín ìmọ́ra èyí tá ànábì sọ ìmọ́ra àti àlùwàlá ẹni tí mo wá lọ́gọ́ bí wọ́n pé sí jẹ́nọ́bà ló wẹ̀ torí pé téèyàn bá wẹ̀ jẹ́nọ́bà náà ó ti wà nípò ẹni tó ti ṣe àlùwàlá téèyàn bá ti wá wẹ̀ tán kéèyàn wọ sọ́ọ̀sì lẹ́sẹ̀sẹ̀ àfọwọ́ pàápàá sí i àmọ́ ká ní ìjọ náà èèyàn kan wẹ̀ nígbà tí wọ́n wẹ̀ pẹ̀lú àtọ́sẹ́ nọ́mà ìwẹ̀ ádà láwẹ̀ ìwẹ̀ ádà ló wẹ̀ kìí ṣe ìwẹ̀ ìbáàdà ìmára ádà kìí ṣe ìmára ìbáàdà olóṣe básìkò òru bá tó yóò bọ́ sọ́ọ̀sì lò lẹ́sẹ̀ torí pé gbà táà nẹ́bí lẹ́sọ fún àlùmọ̀fí ìrọ̀ ibi ìṣọ́ ẹ̀bá ipé kó mọ́ wùlẹ̀ bọ́ ó ní dá àhúmá fa ìmì àdìkọlù túhùmá tọ́ yírọ́tẹ̀ ó ní mọ́ wùlẹ̀ bọ́ kúkú mi torí pé mo wọ méjèèjì lẹ́ni tó wà ní inú ìmára ọlá ọ̀. náà. sọ́ál jẹ́mi sọ́ál jẹ́mi wọ́n ní pé sọ́ọ̀tì àti àwọn ìta bá wọ sọ́ọ̀tì àdìmọ́ wọ sọ́ọ̀tì nìkan jáde káàkiri ayé ẹ̀kọ́ àbẹ̀wò ṣúùsì àbíká wọ bàtà lóòsì wọ́n ní wọ́n kú òun ní tẹ́lẹ̀ ń tiẹ̀ a lè mọ́ a máa ń wọ òun wípé a ti wá bí ẹ̀rẹ̀ káàkiri àwádìí bá kọ̀ọ̀rọ̀ àwọn ipa kédẹ̀ náà láti wá wọ́wọ́ ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà nítorí pé nínú tí kùkù yẹn máa ń ní onígbé téèyàn bá wọ̀ kódà jẹ́ ti wọ́ lọ jẹ́ ti wọ́ bọ̀ jẹ́ ti wọ́ lọ jẹ́ ti wọ́ bọ̀ téèyàn bá débi tó ti fẹ́ ṣe ìmọ́ra ẹni bá wọ̀ kẹ́ tó mọ̀ pé tó wọ̀ gan ìdájọ́ bàtà ló wà ojú kílẹ̀ ọkọ̀ mọ̀ fi orú ẹni bẹ́ẹ̀ ojú ẹni tó kàn wọ sọ́ọ̀tì lásán

Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì kírun fáwọn sàhábà ń lókè bàtà sì bẹ̀rẹ̀ sẹ̀ ó bá bọ́ bàtà lórí ìrùsù náà wà ibi ó ti bọ́ bàtà yìí lórí ìrùn àwọn sàhábà táwọn náà bẹ́ ń jòkó oníkálukú náà bá bọ́ bàtà tiẹ̀ náà lẹ́sẹ̀ tọ́ bí wọ́n ti wá bọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni a ah, ẹ bọ́ bàtà lẹ́sẹ̀ yìí àwọn níbẹ̀ ni ìgbà tá a rí tí wọn náà bọ́ bàtà lẹ́sẹ̀ yìí eléyìí ara ti báwọn sàhábà ó yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn anábíwárí à ní tó sì mémi bẹ́ẹ̀ kò pe ibi a ti ń kírun lọ́wọ́ Jibril alayisala olówó adọ́dọ̀ mi ló sọ pé pé a pàtàkì mo wọ̀ sẹ́sẹ̀ yìí ó ní pé ẹ̀gbẹ́ ti ń bẹ́ẹ̀ ó lóun lè wí sí bọ́sẹ̀ mi ó ní náà bá ti wá fẹ́ bẹ́ẹ̀ wọ bàtà ẹ wá abẹ́ bàtà mi ẹnu ẹ̀gbin lè kó kó tó di pé ẹ̀dùn máa wọ̀ tí ò bá ti sẹ́gbin bẹ́ẹ̀ kò sí láì bàtà bẹ́ẹ̀ kẹ́ wọ́n tọ́ àwọn mọ́tẹ́lá